èmi ní atẹ́gùn tí kò sí bàbá lákùbà bá ẹni tó lè mú. ní báyìí mo fẹ́ gbádùn aya rẹ. bẹ́ẹ̀ ni èmi ni alágbára tó ń fa wàhálà nínú òkùnkùn ẹni mọ̀ọ́kọ́ ẹni mọ̀ọ́kọ́ ẹnìkan kókó tí ń ṣe ìpinnu yálà kí ẹ fún àwọn ènìyàn ṣiṣẹ́ fún ojú rere wọn tàbí ìdàkejì. kí mo ṣe fún yín tẹ̀ lépa ẹ̀mí mi ọ wá jẹ́ bí ìtẹ́ bàbá ńlá bàbá mi bí ìbéèrè òun kò ló béèrè òun. ìyàwó ẹgbẹ́ dé. ẹgbà mm, ó dẹ̀rù jẹjẹ mm, ṣìgìdì mm, ó dẹ̀rù jẹjẹ. ìtàgìrì mi bàbá lò pọ̀ ó sì pọkàn mi. mi ò mọ̀ pé ó dírá mi wá ni mi ò ní pa ṣùgbọ́n máa jẹ́ ọ bí mo ṣe jẹ́ hàn. Ah! ètò kaba sọ asọ gbẹlẹ ilẹ̀ tẹ eré bá tẹ koríko bẹ ò ní gbérí. a movie written by Gabriel Ayodele Jibe produced by Jibe Films and Television Institute. Anticipate. Ah, <laughs> ẹ̀yin ìyẹn mi ẹ mà ń lẹ ẹyin sinimá kan lẹ fẹ́ wò àwọn ẹ̀gbọ́n tí mo fẹ́ bá yín sọ ó ti pẹtẹ tí wọn bí wá wọ àwọn sinimá tuntun lóríṣiríṣi àmọ́ ẹ sọsíkíráìbù ń bẹ ṣé ìwò lẹ máa ń fi àwọn kọmẹǹtì ránṣẹ́ a sì máa ń gbàgbọ́ àwọn kọmẹǹtì yín gan-an lóòótọ́ la mọ̀ pé ẹ ti subscribe sí headquarter channel nínú Firdaus Baba TV àmọ́ tí yorùbá yìí ẹ ti subscribe sí mo sì mọ̀ pé ẹ gbàgbé ni èèyàn máa ń gbàgbé àwọn kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ bá scroll down bá nǹkan bá ń lọ tẹ subscribe button pupa báyìí ni tẹ bá ti tẹ báyìí yóò gbé aago wá aago ní ẹ fi mọ̀ bàtà máa gbá àwọn iṣẹ́ mi jáde wá tó o àwọn iṣẹ́ tẹ́ ah, gbádùn bọ̀ ẹ sọsikaibu kẹ́ bá wa láìkì ẹ kẹ́ bá wa ṣí ẹ fídíò yìí kó tó di pẹtẹpẹ sí wo sinimá ẹ ní yóò dára fún un kí ní kẹmu tí ẹ fẹ́ fi tọ́lé tí ń bí ó yẹ máa sọsikaibu kí n lè kà sí létí ọ̀rọ̀ ọlọ́run mi ìyẹn bá sọsikaibu lọ́wọ́ mi ẹ sọskraibu mi lẹ ń gba ní ẹtẹ lọ ṣe kínní sọskraibu ní ẹtẹ ẹ má ti wò mí kí n lè ka kínní fún yín so tọ́lọ̀ sọ bí ni pé ẹ̀ẹ́dẹ́ ọ̀dà àwọn òṣùnmọ́ ní ẹtẹ kínní ẹ ṣe O da àwọn òbí lóun me bá tẹ subscribe yóò da fún yín <laughs> ire o. ọkọ̀ pọ̀ o ah! láyé mi wọn ò débi. ẹ jáde ẹkọ ara ẹkọ. bí èèyàn bá fẹ́ sùn báwọn ẹbí yóò sùn sí ibi sùn sí. Ah! ibi náà dùn sùn. nígbà òun náà ti sọjọ́ tó wálé. ibi náà dùn sùn. báyìí tó mọ yẹn o èèyàn bá báyìí kì í ṣe báyìí mi. báyìí ìlú mọ́tò mọ́tò. kí ló ṣẹlẹ̀ yìí. koríko yìí ewu ní. ẹ taṣọ lẹ ni. Ah, aṣọ yóò mọ dọ̀tí kílẹ̀gbẹ́ yìí. rọ́ọ̀gì rọ́ọ̀gì ẹ̀díà. èèyàn náà tún lè dáadáa nù bá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bá ṣe bí ẹyẹ ṣe lórí báwọn fọ ọmọ yín o. bí mi tẹ̀ sí ń bọ̀ wá sí èkó mm, ẹ̀mọ̀kan mm. tó wà lọ́kàn mi kí ni pé kí n sì ní owó kan kí n sì ra gbogbo èkó yìí. lẹ́yìn láyé sọ́ra gbogbo èkó gbogbo èdè rẹ̀ ọkàn ni ó mọ̀ sí. where is my money. ìtẹ̀ sọ náà ni owó ìrẹ́jú ọ̀hún gan ni owó yẹn wà. mo ń yá pé owó à wà kí ló ṣe ẹ̀. láti ìgbà tó owó yẹn ti wọlé mi ò fojú mi rí owó yẹn bàbá. adigunlọ́wọ́ adigunlọ́wọ́ boys, whether dead or alive, bring back my money. And those boys, I want to see them. Ẹ wẹ̀ yìí. you know if you change your mind eh? nípa ọ̀rọ̀ owó I give you seven days. Kó dá owó mi orúkọ olúwa ilé ìṣọ́ agbára ní olódò sáwọbẹ̀ orí ìyè èèò gbé irọ́ a olúwa bá mi sí níyè ọlọ́run àwọn ọmọ ogun bá mi sí níyè bá ń la ojú rẹ̀ má jẹ́ kó ṣègbé má jẹ́ kó gbojú lówó lọ́wọ́ rẹ̀ má jẹ́ kó ṣègbé sínú òkun pupa ìríjú ọ̀run bí àwọn fáráò jésù gbà mí o. kábíyèsí o kábíyèsí o. alàgbà jésù lòun. kábíyèsí o káàbọ̀ ohun tí ń ṣẹlẹ̀ ní ìlú emirate kò fẹ́ yé mi mọ́ o. kábíyèsí ohun tó gbé mi wá gangan gan ni a fi yé mi wípé ẹnìkan ti gbé òrìṣà àjòjì kan wọnú ìlú yìí wá. òrìṣà bẹ́ẹ̀ ni. ha yé yé yé yé dídòrùn mo rí nǹkan sí ni. ah ah ah. Emi ọmọ èèyàn sùn. irọ́ o ah. ìrújú ọ̀run àpáàdì kí ló ń ṣẹlẹ̀. dúró dúró dúró farabalẹ̀ ṣàlàyé fún mi farabalẹ̀. mo ń lọlé mo ń lọ́dọ̀ mi mo ń lọ. Ah, ṣé bó ń lọ. ọlọ́run mi ó mọ̀ ti fàṣírí kan mi sìn. èmèrè ìwọ tún ni. mo. yàtọ̀ tún dáná lẹ́mi lórí ìjàdá. Água, total, isso aí! ẹ ǹlẹ́ o. Ah, ah. alàgbà ìríjú ọ̀run kílẹ̀ tún wá ṣe. n bá tìjà wá ẹ dákun ẹ fún mi láàyè díẹ̀ ká fi sọ̀rọ̀. fi sọ̀rọ̀. ewu wà lẹ́rù tẹ́ gbé lọ́wọ́ báyìí. ọ̀dà ẹja jókòó. alàgbà gbadébọ̀ lákọ̀ọ́kọ́ náà mo fẹ́ torí àforíjì ní gbogbo àwọn ìgbà tí mo ti ṣìgbọ́ mo ti tàsí àgèrè ṣùgbọ́n orúkọ mi ni jóòbù ìránṣẹ́ ọlọ́run tòótọ́ ni mí níbẹ̀rẹ̀ ayé mi ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ ìyá ìnira gan-an gidi iṣẹ́ ìránṣẹ́ ò tẹ̀síwájú nígbà tó sú mi ni mo ti bẹ̀rẹ̀ sí ń wá agbára àti òkìkí nìyẹn bí mo ṣe pàdé ìpinnu yẹn ìpè. Hmm. bí ọlọ́run ṣe ní àwọn tí ó pè sí ní iṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ náà ni èṣù ní àwọn tí ó pè sí ní iṣẹ́ rẹ̀. Hmm. mo rí agbára àti òkìkí tí mo wá lóòótọ́ o ṣùgbọ́n mo jìnnà sí jésù mo sì jìnnà iṣẹ́ fún sátánì hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọlọ́run ni mo ṣì lọ́nà. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu àti iṣẹ́ ìtúsílẹ̀ lẹ́ ń ṣe nínú ìlú yìí. ara ẹni iṣẹ́ èṣù lásán ni iṣẹ́ ìyanu ti rí ìtẹ́ lásán ni kì í ṣiṣẹ́ ìyanu èṣù náà máa ṣiṣẹ́ ìyanu o ṣùgbọ́n sátani lè ṣorí fún ènìyàn ṣùgbọ́n sátani kì í ṣe olórí ọ̀fẹ́. Hmm. sátani lè ṣorí lọ́pọ̀lọpọ̀ fún èèyàn ṣùgbọ́n kì í ṣe olórí ọ̀fẹ́. Ah, bẹ́ẹ̀ ni Hmm. ní ìjọba òkùnkùn àwa ò lè wó nísan wàhálà àti àìsàn tí a bá fi sí ènìyàn lára nìkan la lè mú kúrò káyọ̀ wá gbò ìtúsílẹ̀ tí a bá ṣe ìṣèbánikalẹ̀ o ní ìlọ́po méje ni àìsàn náà yóò fi padà wá. káì tẹ wá gbẹrù tẹ ń lọ báyìí ibo ló dà. ṣé mi ti parí lálàjò mi ò ṣàṣeyọrí kí ló wá tó kù fún mi tí bá dúró. jésù ń dúró dè yín hmm? jésù ń dúró dè yín ó fẹ́ kẹ́ ẹ padà sọ́dọ̀ òun hmm. torí ṣe rí ayọ̀ ńlá ń bẹ fún ẹlẹ́ṣẹ̀ kan tó bá padà wálé o. ṣe rí jésù fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kó ronú pìwàdà bẹ́ẹ̀ ni ó fẹ́ kẹ́ ẹ fàyè yín fóun ó fẹ́ kẹ́ ẹ padà wá sọ́dọ̀ òun ó fẹ́ kẹ́ ẹ ronú pìwàdà ó sì nífẹ̀ẹ́ yín kò sì fẹ́ kẹ́ ẹ ṣègbè ṣe rí láti lè ṣe àtúnṣe ẹ wàá lọ káàkiri ìlú gbogbo àwọn tẹ́ ti pidán fún gbogbo àwọn tẹ́ tẹ́ tẹ́ ẹ lu kinní tí ẹ ń lò ẹ fi jí wọn dìde gbogbo àwọn tẹ́ ti ṣe ìyànà fún gbogbo kọ̀rọ̀ tẹ́ ẹ wọ̀ gbogbo àwọn ẹyẹ abẹ́ kinní gbogbo àwọn tẹ́ ṣáà ti ṣe kinní kan ẹ wàá kó gbogbo wọn jọ bí ẹni fẹ́ ṣe sọjí ẹ bá ti wàá kó wọn jọ papọ̀ sí abẹ́ igi tẹ́ ń ṣe ìdán yín o ẹ wà á jẹ́wọ́ gbogbo ń tẹ́ ẹ ṣe ẹ jẹ́ kó yí wọn pé ìdán ni mo rẹ o pé ṣe ni ẹ ń pe dán fún wọn ni o nítorí ẹ̀rí ìjẹ́wọ́ yín gan lójú wọn báwọn ó lè jẹ́ kí ìlú ìgan padà wá sọ́dọ̀ Jésù mm. ẹ sọ fún wọn ní gbogbo bí ẹ ti lọ gba ilẹ̀ ti lọ sọ fún wọn pé ah. kẹ́ni. Ah, mo tiẹ̀ fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yìí hmm. ní ọjọ́ náà lọ́hùn-ún tí mo fẹ́ bà yín lọ́wọ́. tèmi ò fi gbọ́wọ́ yín o mm, mm. <laughs> èmi fi gbọ́wọ́ yín <laughs> ṣèbé ni hmm? ṣèbé ejò ṣèbé ni ṣẹ́ni bẹ́ẹ̀ ṣe náwó ọ̀nba ni wọ́n ráwọn ejò ṣèbé bí wọ́n ṣe ga ẹnu rẹ̀ lórí hmm. kàmára hmm, ọ̀hún ẹ̀yàn ṣe ga báyìí tí a sí mi lójú inú èmi rí náà nígbà tí ìṣèpè mi è gbowó <laughs> káàkiri fi ṣe àdúrà ní fowó ṣe kéne bí mo ṣe rí ejò ń bà ní ilé tẹ ẹ jẹba ni mo ṣe ya tètè pẹ ọpọlọ àwọn kankan fẹ báyìí lọ́wọ́ ṣe ni mo fi ojú ọ̀fẹ́ tọlọ fún ata fi gbà wọ wọn lẹkẹ. ṣèbí. lẹkẹ. ẹ fẹ́ fi jù síbi bá mi lọ́wọ́. ìránṣẹ́ ọlọ́run nìyí tòótọ́. <laughs> Ah, ah, ah, fagbemi kí ló ṣẹlẹ̀. ẹ kò bá ń wọnú ilé kí ẹ bá ń pè fálóhùn jáde ń lákòókò tó pọ̀. fálóhùn bíi ti báwo ẹbí ọ̀dọ̀ yín ní ìlú báyégún la ni ni fálóhùn wà. ẹ wo fálóhùn ò sí ní báyégún o bàbá mi ti lé fálóhùn síta nítorí ọ̀rọ̀ jésù yìí náà ni. ẹ wo ọ̀dọ̀ rẹ̀ ni mo wá torí ọ̀rọ̀ bàbá mi fọláhùn ò yé mi mọ́. ṣé ara fọláhùn ò yá ni. ẹ wo ara bàbá mi yá ara bàbá mi ò dẹ̀ tún sì yá ẹ wo etí èdè agbẹ́yìn ti sápà kan ẹ jìnnà sí wàá pọ̀ gbèrú gbẹ́rẹ́ bọ̀bọ̀dá mi ìjìnà sí wa pọ̀ nǹkan ṣẹlẹ̀ ń báyégún nǹkan sì ti bàjẹ́ lọ́pọ̀ ọba tuntun ti jẹ nílùú báyégún arágbín kú òyà ọba tó sì jẹ nínú ìlú ó ní gbogbo ẹni tó máa ń sìn jésù nínú ìlú ó ní kan pa wọ́n dànù. kan pa ẹni tí ó bá ti ń sìn jésù nínú ìlú. ẹ kí ló lè tó bá wọn. nǹkan ti ṣẹlẹ̀. àwọn ò gbọ́ dájúdájú a a a a dé ìlú báyégún lálẹ́ ìní á lọ rọ̀lẹ́ yìí á máa lọ báyìí ni torí gbogbo ohun tó ń sọ yìí báyìí àwògbọ́n kankan ti àná. ẹ ìríjú ọ̀run ìríjú ọ̀run ẹ à ń lọ báyégún báyìí à ń lọ báyégún báyìí tí kábíyèsí bá ti wá béèrè wa ẹ sọ fún kábíyèsí pé ìlú báyégún la sáré lọ o a gbọ́dọ̀ sáré máa lọ bẹ̀ ní ìsìn fagbemi nso wọ́n ṣe á ní ẹ máa pa gbogbo àwọn tí ó gba Jésù nǹkan mú kábíyèsí ìlú yín ni. ìbí mi àmọ́ ẹ jẹ́ kí mi tètè máa lọlé kí bàbá mi tó máa wá mi tí ó bá dìgbà mìíràn ìmọ̀ wá falóhùn. ọ̀dà ẹ dákun ẹ ṣeun ẹ ṣeun mo fẹ́ yín náà ẹ ṣeun o. Ah, àwa ni o àwa ni kẹbẹ. Gbádébọ̀ àti Gbèrú. Ah. ẹ káalẹ́ o. ẹ káàbọ̀ ẹ ẹ ẹ lẹ́wọ̀ ẹ wọlé ẹ wọlé. gbadebo àti gbèrò kọ́ èmi ojú mi ò gbọdọ tà mí jẹ ati àti gbèrò kábíyèsí ọgbẹ yìí adúrú mi ò gbọ́dọ̀ rẹ kò kọ dáàmú kábíyèsí kìí ṣèmi nìkan ni n ó kábíyèsí ọgbọ wọn ò sọ fún kábíyèsí èé ṣe bọ́rọ̀ ọmọ yọ yìí nílé ọjà ẹ. bàbá sùrùtù sùrùtù sùrùtù sùrùtù. èyí tí ì kú hmm. agbára yìí ni Jésù lọ́dún ayé mi kọjá ah. gbẹ́ngbẹ́ ní tòkè gbẹ́ngbẹ́. Ah, ah. ẹ gbìkú tẹ́lẹ̀ fẹ́ rí ọ̀hún rí òun àti gbígbin ẹ̀yìn náà ni kọ́lọ́ máa jẹ ògbìn kù ni. ṣe rí i gbogbo àdúrà tá a gbà fún pátápátá kò sílẹ̀ tó ṣiṣẹ́ ń bẹ́ o gbígbin yín ni lọ́sàn-án lóru bí ṣe ń gbinu ó sì gbin gbin gbin kò sí ní tá a rí gbábọ̀ ń bẹ́ ẹ dákun sí ẹnìkan kan sáà rí nígbà tẹ́ ń wọnú ìlú ibọ̀ torí. Hmm báyìíkún ti gbóná jẹjẹjẹn báyìí bí iná ni o. kò sẹ́ni tó rí wa ìlú ti dáńgbà tá a wọlé. ọ̀dàbà ọ̀dàbà. kábíyèsí. fálànà ṣé kò sí kí ni nǹkan pàjáwìrì tí ò lè dúró jọ̀rọ̀. ẹ̀yin kábíyèsí ó dàbí ẹni pé ogun ti ṣe tán tán fẹ́ ṣẹ́ ní báyìíkún o torí pé ibi a fẹ́ gbin obì sí obì ti lalẹ̀ wú o ó ṣe lọ tààrà kò yé mi. ẹ̀yin kábíyèsí ẹ sàmọ àwọn ọmọ ọlọ́run líle hùn àwọn ọmọ jàǹdùkú ẹ̀yìn gbèrò àti gbádébọ̀ wọ́n ti wọ̀lú ìwá o. ẹ dákun bàbá àwọn ọmọ tó mú jésù wọnú ìlú ìkọnù. àwọn náà ni bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n bẹ nílé ẹ̀yìn kẹ̀mbẹ̀ sọnù àná ibẹ̀ ń gbogbo wọn wà o. kábíyèsí ó ti dáa báwọn. ó ti bá a kẹ́ ẹ yá má wọn mọ ni wọn ò gbọ́dọ̀ lọ láàyè kẹ́ ẹ pa wọ́n dànù. akíngbafá ti wá padà kọjá àyè rẹ̀ báyìí olórí láyà ó gba àwọn ọmọ ẹlẹ́sìn kẹsìn sílé tó bá di ọ̀la òun àti àwọn àlejò rẹ̀ àti ọmọ rẹ̀ báwùn mi ni màá pa ń fi wọ́n jófin tó bá di ọ̀la. ẹ tí mo ní wá fi tó yín létí náà nù èmi ọ̀ máa rèé lé bàbá kí a lọ ṣe yín lẹ́sẹ̀. ẹ ẹ̀gbọ́n kan lọ́mọ àwọn mi nígbà ń bá sì délé ìmúre máa yọ ọ ah, dàbọ̀. ẹ pẹ̀lẹ́ o. kò sí fálànà. Hmm? mo náà dá. a ti jìnnà sí yín gan o a ti jìnnà sí yín ẹ ẹ ní bínú sí wa ẹ fágbèmí ló wá bá wa lálàjò gùn ló wá ní pé nǹkan ṣẹlẹ̀ ní báyégún bí ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wa láwa ní ká máa tètè máa bọ̀ ẹ má bínú sí wa. Ah, ọ̀dà ìwà tẹ̀tẹ̀ wa iná ọ̀dà. ẹ á gbàdúrà fún gbẹ̀kú náà ni á gbàdúrà fún gbẹ̀kú ẹ jẹ́ ká gbàdúrà pé gbogbo ẹ̀mí òkùnkùn tí ń ṣiṣẹ́ nínú ayé ìgbẹ́kú tí ò jẹ́ kí àárẹ̀ yìí lọ láti ọjọ́ yìí hmm. kí agbára ọlọ́run kó yọ jáde jẹ́ ká gbàdúrà gbogbo ẹ̀mí òkùnkùn èyí tí ń bẹ nínú ah. ayé ah, ẹ̀mí mọ́ ẹ̀yọ jáde jésù yọ wá wá ah. mo rí nǹkan o ṣebí bí a ṣe ń gbàdúrà lọ a fi hàn mí pé ogun tí ń jà mí kú o òòṣà ẹ̀yìn ò kẹ̀m̀bẹ̀ sọnù ẹ̀yin lẹ wà nídìí ogun tó ń jágbìn kù. èmi báwo n ò fìgbà kan ro ibi sí i ìgbé kìtì ọmọ dà ro bí sí i. èmi gangan ni mo fi òrùka gbóná gbàgbé kú bàbá mi kọ́ èmi ni mo gbà lóòka gbóná o. Hmm. irọ́ o ah, ọ̀rọ̀ òdì tẹ́ sọ sínú ayé ẹ̀ ló ń bá fínra lọ́wọ́lọ́wọ́ báyìí. Ah! gbígú ó gé etí aṣọ ọmọ tèmi ọ̀nà fún èèyàn ìwọ gbígú ṣé o fẹ́ pa ni ah, ṣé wọ́n gbé irọ́ lójú oorun ni àbòmú fúnra ẹ gbígú kí ló kọlù ọ kí ló rọlù ọ ọmọ kan ṣoṣo àṣẹ àkọṣe ìwé tèmi ó gé aṣọ ẹ ọ lọ fún èèyàn kan ah, gbígú sọ ara ẹ gbígú sọ ara ẹ ó gbin ọ padà gbin kú ni ọ ọ padà gbin kú ni ọ. ẹ sì máa wò ó ọ̀rọ̀ òdì ni ìbínú ni inú ló bí mi ṣe sì mọ̀ pé bínú ọmọ polúwa òun ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ ah, mo bínú sódì ni. Ah. ṣe rí ìbínú àti ọ̀rọ̀ òdì tẹ́ sọ sí ayé rẹ̀ lọ́jọ́ wọn ni ní bá a fínra báyìí. Ah, bàbá ẹ̀yin lẹ ní gbígbó o ó gbígbó ni. Ah inú sì ti bẹ̀rẹ̀ gbígbìn òun zìn. ó gbé ebi bẹ́ẹ̀ ẹsẹ̀ àmọ́ owó wọn fẹ́ kú wọn fẹ́ kó kú ọ̀rọ̀ ẹnu lásán ọ̀rọ̀ orí ahọ́n ni mo sọ kí wọ́n láti sọ̀rọ̀ rẹ̀. ìtúsílẹ̀ gbin kú ẹnu yín náà ló wà ọwọ́ yín náà ló wà ṣe rí ẹnu tẹ́ fi sọ ọ̀rọ̀ òdì àti àsọtẹ́lẹ̀ burúkú sínú ayé ẹ̀ náà lẹ́ẹ̀ fi wá ṣàdúrà fún pé kò ní kú mọ́ o ó yá ó yá. gbígún ò ní gbígún ló kọ jésù. àmín. gbogbo májẹ̀mú tí o ti bá ikú dá mo fàyà lónìí lórúkọ jésù. àmín. ò ní gbígún o. àmín. lórúkọ jésù o kára ó tù ọ́. àmín. gbogbo òníra kí jésù ọba mú un kúrò. àmín. gbogbo gbígi mo lé wọn sọnù nínú ayé ẹ. àmín jésù. jésù olúwa wa. àmín. sẹ́ẹ̀rì gẹ́gẹ́ bí ìgbín ọ̀pọ̀lọpọ̀ wa náà ló wà nínú irú ìdè báyìí nítorí àsọtẹ́lẹ̀ tí ayé àti àwọn èèyàn burúkú ti sọ sí ayé wa nítorí náà a wà gbàdúrà ni a wà sọ pé gbogbo ọ̀rọ̀ burúkú àti àsọtẹ́lẹ̀ òdì èyí tí a ti sọ nípa tiwa ní hmm. agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ọ̀rọ̀ òdì náà kò parẹ́. Mm. Mm. Ah, okay ẹ ti ẹ̀ wá dúró náà o kí wíwá yín kò yẹ kẹ́ ẹ máa fi jẹ wá ń yà ìgbà wo ló tún wá dà báyìí. Ah, ọlọ́run ò ní kọ àtúrí láìpẹ́ láì jìnnà a ó tún kàn sí yín. ẹ má jìnnà sí wa o. Ah, Jésù sì tún máa bá wa dì í mú. Ẹni pé ikú ló ń kọ Jésù. Ah, Àmín. Bẹ́ẹ̀ni. Máa gbọ́ bá mi. Àmín o. A ah, lè kú. Ṣéyìn náà wá ti ń gbádùn Jésù báyìí. Gidi gan-an. <laughs> Ṣé ẹ ti ẹ rí èmi ò fẹ́ jó kọ gbinkú yìí mọ́? Ẹ bá ń wó kọ gidi mi ẹ dákun. Ẹ wo ẹ dákun àtèmi náà o èwo ni kéèyàn máa jẹ́ sùrùtù bàbá wàhálà hmm. Samuel <laughs> mo fẹ́ máa jẹ́ sàmú. ó sì dá ó sì dá. nǹkan tó wá ṣẹlẹ̀ ní ìsinmi pé. Hmm. ẹ dájọ́ bẹ́ẹ̀ náà ó tó yín. àwọn òwe pa. Ah, ah. sójú tí wàá kan inú ẹ̀yìn Gbádébọ̀ àti gbèrò àbí kílẹ̀ lẹ́yìn jẹ. bí wọ́n ti ń jẹ náà nù. ẹ wò kè ẹ wọlé onílẹ̀ra yẹ mọ́. ẹ bẹ́ẹ̀ ṣe ba alájogun jẹ́ lọ́hùn ẹ lè wá bàbá jẹ́ ń bì o torí pé àwọn arúnmọlẹ̀ wọ́n ti túnlẹ̀ yìí ṣe ẹ tún lè wá bàjẹ́ kìí ṣe ẹ̀yin àti ọba kọ́ba yín náà lẹ́bàá yìí. ọba kọ́ba ti dáadé paálí. ṣùrùtù kan ṣùrùtù. ẹ wo bóyá ẹ̀yin méjèèjì ẹ mọ̀ ríra yín láti kíra yín ó yá. ẹ ṣe é ti rọ́ọ̀sì ọba. àfihàn. ẹnì kì í sí ìrọ́ọ̀sì ọba kóró sẹ̀. ó yá. ẹ tẹ̀lé adáàfin. ó ó yá ó yá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kan fi yín lọ́kàn balẹ̀ ẹ̀kọ́ kan balẹ̀. ó yá. ojú yóò rí màbó bíbú lọ lóko níbi tààkù ó dọ̀ táwọn ènìyàn ní ọ̀la Jésù lọ. ẹ̀yin aráàlú báyé gún o mo fẹ́ kẹ́ mọ̀ wípé ìka tó bá ṣẹ̀ ló ń gé o èmi kábíyèsí oyèlámì pàṣẹ nílùú yìí wípé mi ò fẹ́ rí ẹ̀sìn àjòjì kankan mọ́ ṣùgbọ́n àwọn arákùnrin mẹ́ta yìí wọ́n tàpá sí àṣẹ mi lónìí wọ́n fi wọ́n jófin. kábíyèsí kábíyèsí ẹ dákun ẹ dákun ẹ jèbù rẹ àwọn mẹ́ta lẹ fẹ́ dáná sun o àwọn mẹ́ta ni o èyí ọ̀dà kábíyèsí èyí ọ̀dà. lẹ́nu rẹ ẹnikẹ́ni tó bá tún bẹ̀ mí mọ́ ń sọ wípé kán sùn òun náà náà. òye làmì ṣé nítorí jésù ló fẹ́ fi sùn wá láì ṣe súyà alátasú ẹ̀sùn ẹ̀yìn ẹ ẹni ọba ní kí là á ṣe òun là á ṣe. ọ̀rọ̀ tiwa tiẹ̀ ti wá dàbí ti ṣédrákì mẹ́sàkì àti àbẹ́dínígò <laughs> àwa ti kúrò lẹ́ni tí ẹ mọ̀ fọ̀rọ̀ kú dẹ́rù bà ń tẹ́ bá fẹ́ ṣe ni kẹ́ ẹ ṣe. bẹ́ẹ̀ ni ọba oyèlámì sórí àwa ti kọjá ẹni tó lè mọ dẹ́rù ọlọ́run tá a wà ń sìn yóò gbà wá lọ́wọ́ iná yìí àti lọ́wọ́ ìwọ gangan ti ká lára rẹ. bí ò tiẹ̀ wá gbà wá náà ó tẹ́ àwa lọ́rùn láti wọná pẹ̀lú jésù. lọ́ọ́ gbà mi. Ah, ah, ó ti yé yín àwa ṣetán láti kú fún jésù. ìntàfẹ́sẹ̀ ní kẹ́sẹ̀ ètò ẹ̀sẹ̀ iná tẹ̀fẹ́sẹ̀ ọ̀dà yàrá mọ̀ kíákíá. àbí àgbà mi ni ẹ mọ̀ láyà o àbí ẹ̀gbọ́n kàtìkàtì tó ń sọ lẹ́nu ni kọ́lànà títí ọwọ́ rẹ̀ ò jẹ́. èmi àwọn ọmọ tó yẹ kó mọ bẹ̀bẹ̀ ẹ mọ gbọ́ kẹtàkẹtà tó ń. ibà tí màjàlá bá balẹ̀ àdínà iná ò ní jó kọ́ máa là iná mọ̀ pé iná. Walker, you know I go with. olórí ọtún ẹ wá ní ìtẹ́tù wòye. ṣé báwọn mẹ́ta la fi sí ìnìna ẹni mẹ́rin mo máa ń wò yìí iná màá jẹ́ nìkankan nu wọn. Oyèlámì ojú rẹ ti farabalẹ̀ dáadáa ó ti rí mú ojú rí ọ̀pá kánákáná o bẹ́ẹ̀ ni ò sí rírì kúri ẹ̀kẹ́rin inú náà lẹ́rù ló ń wò ó. ó ṣàgbára tó dàbí ti. ó ṣàgbára Oyèlámì ojú ti tì yí o ojú ti yí bẹ́ẹ̀ ni. ó ṣàgbára agbára agbára agbára tó dàgbára lọ. iná kú pátápátá n ò rí irú ẹ̀ rí n ò sétí rí. pátápátá ah, èmi Oyèlámì ah, ẹ̀yin ẹ̀yin kìíní.

kò ságbára tó dàbí ti Jésù. Rárárárá kò ságbára tó dàbí ti bàbá. Kò ságbára tó dàbí ti Jésù ó sorúkọ o. ó sorúkọ tó dàbí ti Jésù. ó sorúkọ tó dàbí ti bàbá. Fáàmì. Fágbèmí. Kí ló dé? Ń bò lọ́dà. Fáàmì, ẹ wò, ó ṣẹ̀ ń yé mi ni o. Ìdí tí Fálóhùn fi yan ẹ̀wọ̀n náà fún Jésù. Ó ṣẹ̀ ń yé mi ni. Ẹ wò, èmi náà fẹ́ tẹ̀lé Jésù. Ìmọ̀ tẹ̀lé àwọn Gbádébọ̀ lọ lu alájogun láti lọ mọ ọ̀sìn jésù ìsìn ní jẹ́ ifá gbèmí mọ́ ìmọ̀ jẹ́ jésù gbèmí. ṣé orí ìrí ọ̀dàrú fágbèmí wo inú ń bí mi bọ̀ tẹ́lẹ̀ o má tún dákún o. bàbá mi ẹ wo jésù tó lè sọ iná di yìnyín òmùgọ̀ àti òpè èèyàn ni ò ní tẹ̀lé bàbá mi èmi ń tẹ̀lé jésù lọ. nítumọ̀ rí yín fágbèmí fágbèmí fágbèmí àfìgbà ah. ah. tí gbèrú àti gbádébọ̀ tí wọ́n já mi sí kolobo wọ́n sọ mí dá láì lọ́mọ mọ́ àmọ́ o àìdàgbà ká má ní nǹkan àgbà bẹ́ẹ̀ ni ibi gẹrẹyẹ báyìí láàṣì ìbá gbà ẹ rí mi wò bí ìran. rẹ́kẹ̀lì ojú ti pé kí ló ló fẹ́ bá wa sọ. ìyá mi kábíyèsí ẹ dákun ẹ dáríjì mi ìyá mi mo ti parọ́ fún yín mo fẹ́ jẹ́wọ́. Ah! bí ọmọ yìí bá lè jẹ́wọ́ yóò bọ́ mọ́ mi lọ́wọ́ láíláí kò ṣeé ṣe bọ́dà dìbò mo ní ìlò lára ẹ̀mí àìmọ́kàn nínú àfẹ́ yìí. Hmm, bẹ́ẹ̀ ọ̀tọ̀ náà náà náà ní ìmọ̀ pé ẹ̀mí àìmọ́ kan ti wọnú àfẹ́ wà àmọ́ ìwọ ẹ̀mí àìmọ́ tó wà ní agbègbè bí mo pàṣẹ fún ọ lórúkọ Jésù kó jáde. àmín. rẹ́kẹ́lì mo rò pé òun sọ̀rọ̀ lọ à ń gbádùn ọ̀rọ̀ rẹ tẹ̀ ìwádìí. ìyá mi kábíyèsí ẹ dákun dárí jì mí sẹ́rí àkànní kìí ṣe ọkọ àfẹ́sọ́nà mi ó lè ní èmi àti àkànní wájà náà ṣùgbọ́n nǹkan yíwọ́ fún wọn lóru ọjọ́ náà nígbà tí mo fọwọ́ kan èrè dámọ̀lẹ́kùn. Ah! èrè dámọ̀lẹ́kùn. àkànní sì kó gbogbo àwọn ọ̀sán tó kù sọnù. orí mi o àmọ́ ah! ìṣẹ̀mọ̀ lẹ́yìn ah! n ò ṣe pé ẹ ti gba Jésù lórí wa tó lùgbà láyé eh! kílẹ̀ tó wá ń fi àwọn òrìṣà yìí ń ṣe nínú nínú nínú nínú ìyẹ̀wù yín. Gbádébọ̀ Gbádébọ̀ ṣé bí n kò sí wọn mọ́ èmi ti rò pé wọn ò wúlò kò sì sí tí wọn lè ṣe mọ́ ni. lọ́wọ́ òòṣà burúkú làwọn òrìṣà yìí ẹ bá ti dá àwọn òrìṣà yìí sí gbó àbíkẹ́ ti dáná sun wọ́n gan tipẹ́tipẹ́. ṣe rí i tá a bá ń sọ̀rọ̀ nípa òòṣà ní tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ju tó yíyan ni gbogbo àwọn òòṣà yìí ni a ní ìmísí ìsàtánì mi ibikíbi tẹ́ ẹ bá ti rí òòṣà yìí tẹ́ ẹ bá ti ráwọn òòṣà wọn sàtánì mi lẹ́nu kò sí rẹ̀ ẹ bá bẹ̀ wọ́n á jẹ́ ń lọ ni ọ̀dà hmm. náà kí wàá lè ṣiṣẹ́ báyìí hmm. àdúrà ni. Gbàdébọ̀ gbèrò ṣe bí èmi àti kábíyèsí wọ́n ti fàyè wa fún Jésù báwo wá ní àwọn ẹ̀mí òkùnkùn tó tún ṣe ráàyè wọnú ayé rẹ kẹ́ni. ẹ̀yin lè fàyè yín fún Jésù ọmọ yín kọ sẹ́yìn ìgbàgbọ́ bàbá ò ní gbọmọ là kẹ́kẹ́lì tó dúró síbí nílò láti fi ẹnu ara rẹ̀ jẹ́wọ́ pé Jésù Kristi lolúwa àti olùgbàlà ìgbà náà ni ẹ̀mí èṣù tó ń dà láàmú mi lè ráyè wọlé náà tí n bá gbọ́ ọ dáadáa nígbà tó ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan olóò fọwọ́ kan dàmọ́ lẹ́kọ̀ọ́. Ah! ẹ bọra dúdú tí jẹ́ látọpa ṣùgbọ́n agbára àdúrà yóò bá tiẹ̀ bẹ̀rẹ̀. lọ́jọ́ sí tí mo wọ̀lú ìwá tèmi tọmọ ní tẹrùtẹrù hmm. gbèrò àti gbádébọ̀ wọ́n sọ mí sí kolobo mo dá láì lọ́mọ mọ́ kò burú kò burú o àmọ́ ojú àgbàre sàn jórí àgbàre lọ ìlọ́yà oníbodè àpò akófá agbálóbin ọ̀pẹ̀lẹ̀ tí ó tún fi tọ̀sẹ̀ rẹ̀ ajá tún gbé ọmọ tó tún lájá ó tún lájá bọ́ ga, ìlọ́yà àwọn òdúnlẹ̀ mọ́. ó dìgbà. Akanni. bá mi èmi ló wà ní kíni ọwọ́ o. bá mi kò sí kankan ọ̀gẹ̀dẹ̀ ni bàbá kó ọ̀gẹ̀dẹ̀ ni. ẹ Akanni síjú wò sí. bá mi kò sí kankan ọmọ kọ. kí n ah akànnì aṣẹ́wó ni ìwọ ni kòkòrò tí ń jẹ̀dí ẹ̀fọ́ tí ń bẹ̀fọ́ jẹ́ ìwọ ló kó gbogbo òlu onírètí sínú rògbòdìyàn. bàmí ẹ ẹ ẹ pàmí sí má pàmí síta o. akànnì lórí ọ̀rọ̀ yìí àbúrò rẹ̀ ń bẹ lórí àìsàn kò jẹ́ ráyé bẹ́ẹ̀ ni òjèrò ọ̀run ó yá tètè gbé èso láàfin kẹ́lẹ́ bá tètè mọ̀nà àbáyọ. bàmí gẹ́gẹ́ máa wo ń fẹ́ lọ káwọn òṣàwọn yẹn dànù ní o sí mẹ́bí ṣe. akànnì ìyàn ọ̀bọ̀ òkú ni ó gbé. bàmí kì í gbé mo ní gbogbo àkànni ìyìn bọ́mọ́ o adéwọ́gbé. màámi kò tí ì le kò tí ì le bẹ́ẹ̀. pé kí ní gàre kí n máa wò pakọ́ rẹ̀ lọ́láàfin alákòóbó ọmọ nso mo ní nso nso. màámi kò. alákòóbá. màámi kò dẹ̀ rí bẹ́ẹ̀ o. a ní nso. òrìṣà dámọ́lẹ́kùn ti gbénú ìlú ẹ̀rí. fàlànà kí ló fẹ́. ọ̀rọ̀ alájogun mo mú wá o olúwawo tó gbéṣẹ́ àwo ìlú ìfún ó ti fi ṣe àwo lẹ̀ o ìwọ òrìṣà dámọ́lẹ́kùn ìwọ ta fàìrí sínú rírí ni mo mẹ́jọ rẹ̀ wá bá o èèwọ̀. ó ṣe rínú kódà ẹ̀sìn kan tí ò nítumọ̀ ní ń bá ká báyìí o ẹ̀sìn rádaràda tí ò nítumọ̀ ò ní ń bá ká o. àbájọ tí ó sọ sí alágbèbọn sọ fún ẹ̀sìn sọ owó owó àjèjì kankan máa gbẹ́ ẹ̀sìn sọ. ọ̀dà àbáhùn alájogún ti kànjàngbọ̀n. Ah, ah, ah, ah kábíyèsí. arákùnrin ibo lo ti rí àwọn kinní tí mo bá ṣèrántí dáadáa eré iwin olóògbé rèé. àà olóògbé. bẹ́ẹ̀ ni kábíyèsí ah. ẹ̀jẹ̀ ló sì máa fi ń rẹ òǹgbẹ. bẹ́ẹ̀ ni arákùnrin ibo lo ti rí. Àkànní ṣé etí rẹ di ni àbí òkú ló ti lè rọ ni àbí ìjọkùkù ni. bàbá kan ní ẹni sùúrù okun èho ruru ká wàá ruru sùúrù la nílò láti yanjú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ń gbọ́ akànnì dákun mo bẹ̀ ọ́ ni kí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ bá lè níyanjú níbo gan ló ti rí àwọn èrè wọ̀nyí nítorí ọ̀rọ̀ yìí gan báyìí bó ṣe wà yìí ó ti dá wàhálà lẹ́nu ìlú yìí. <laughs> alájogun ni mo ti jí gbogbo ẹ̀ kó. Ah, alájogun. kábíyèsí dájúdájú èrè ohun olóògbé ló ń dà wá láàmú nínú ìlú yìí. bẹ́ẹ̀ ni kábíyèsí nítorí wípé ọmọ ìlú alájogun ni mí mo sì dá àwọn òrìṣà yìí mọ̀ dáadáa. ṣé wípé ẹ̀ṣẹ̀ àkànní nìkan ló sọ gbogbo ìlú sínú ìpayín keke àti ìdààmú. bẹ́ẹ̀ ni kábíyèsí ọ̀rọ̀ Àkànní dàbí ọ̀rọ̀ arákùnrin kan nínú bíbélì Àkànní Àkànní mú àwọn ohun tí Ọlọ́run ti yà sọ́tọ̀ wípé wọn kò gbọdọ̀ mú hmm. lóòótọ́ Àkànní nìkan ló dẹ́ṣẹ̀ àmọ́ gbogbo àwọn ọmọ Ísírẹ́lì pátápátá ló pín nínú ìjìyà ẹ̀ṣẹ̀ náà bẹ́ẹ̀ ni. ṣé wípé ìyà ẹ̀ṣẹ̀ nìkan ó lè jẹ́ ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni kábíyèsí hmm. olóyè bàbá mi ẹ jọ̀ọ́ mo tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ mi n ò mọ̀ọ́mọ̀ ibi àwọn ọ̀rẹ́ burúkú àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ tí mò ń kó ní ìgboro tí mo ti wá pẹ̀lú ìwà ojú kòkòrò mi hmm. n ló fà á tí mo fi ṣe èyí tí mo ṣe ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi dáṣọ irú ìṣòro mọ́ ìjọ̀wọ́ kábíyèsí. alàgbà jésù lòun níwọ̀n ìgbà tí àkànní ti bẹ̀bẹ̀ fún ìdáríjì kí wá ní ọ̀nà àbáyọ. kábíyèsí a gbàdúrà ni o àdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀ àti àdúrà ìtúsílẹ̀. àdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìtúsílẹ̀. olúwa wo ifálàmì àkànjẹ ọmọ olúwẹrí. Ah. <laughs> ifálànà mo mọ̀ rí ọ ẹ kú ọjọ́ mẹ́ta kàásì mo mọ̀ rí ọ. ibo nìwọ àti eh, ẹrù jẹjẹ ẹ̀mí àìrí tí mójútó dá mọ lẹ́kùn ń bọ̀ lẹ́tí jọ rìnnà pàdé. Hmm. Fálàmí kí ló dé tí Dámọlẹ́kùn fi ń bínú tó fi gbèjà Àkànjí. Mò ń jẹ ọ. Kí ló dé tó sọ̀lú alájogo sí kolobo tó kọ̀ tó sáwo mọ́. Hmm. Ọmọ Olúwẹ̀rí kí ló dé tí àwọn ọmọ awó kú tó gbè wọ́n ń jà wò ó ẹ̀jẹ̀ wọn ti ké fún ẹ̀san o. ẹrù jẹjẹ ọmọ pé ọgán ni ṣùgbọ́n náà n tí ò yé ọ pọ̀ ju n tó yé ọ lọ olúwawo tó o mọ̀ tẹ́lẹ̀ n kọ́ lè yé o èmi ti di ti Jésù o ti di ẹ̀dá titun gbogbo àwọn ń tọ́ wá kàálẹ̀ yìí ah, Jésù ti gbà ọ́ dànù kúrò lọ́ọ̀ mi n ò sí mọ́. wọ́n wí bẹ́ẹ̀ mo sì bá bẹ́ẹ̀ olúwawo. Hmm? ó ti ṣàṣìṣe ńlá tọ̀mọ̀ ní báyìí wọ́n mi alájogun jìgìjìgì títí tí yèrè ó sì fi sọjí èmi àti ẹ àtàlájogun a ti tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà hmm. lọ múra ogun lọ múra. <laughs> bọ́ ọ bá dáná ogun ogun ó gbé ọ lọ kò sí gbogbo ògbìyànjú tó lè gbìyànjú iwájú lọ́ọ́ máa bá Jésù bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ní alẹ́ yìí a fẹ́ gbàdúrà fún ìlú alájò kan a fẹ́ wọnú ìpìlẹ̀ àti gbogbo ìlú alájò kan a fẹ́ kí Jésù wọ ilẹ̀ lọ kó lè bá wa tún ibẹ̀ ṣe nítorí nínú ìwé orí Dáfídì orí kejìlélọ́gọ́fà ẹsẹ̀ kẹfà ó ní a gbàdúrà fún àlàáfíà Jerusalem ó ní àwọn tó fẹ́ yóò ṣe rere ṣe rí yìí Jerusalem ti wà ní a wá gbàdúrà fún ìlú wa a sọ pé Jésù Olúwa fi ìdáǹdè àti agbára rẹ la alájogo kọjá àdúrà orúkọ Jésù fi ìdáǹdè rẹ agbára rẹ̀ fi la alájò kọjá olúwa bẹ́ ìpìlẹ̀ ìlú yìí wò olúwa bẹ́ ìpìlẹ̀ ìlú yìí wò ìpìlẹ̀ alájò kò wọ ọbẹ̀ lọ. Olúwa alájò kò olúwa sì kú ẹ̀rẹ́ ìdájì rẹ̀. àyọ́sìn Jésù ìtítọ́ eléyìí tó yẹ lámì ṣe ń lu máyégún títọ́ Jésù olùdáǹdè wà lá pẹ̀lú ọ̀dà ń dèrè àwa kìrìtẹ́nì àfẹ́jọ́ ọ̀sìn mọ́ àfẹ́jọ́ ọ̀sìn pọ̀ afẹ́mọ̀sìn gbẹ́ngbẹ́ orí nǹkan Jésù Olúwa wa á wá gba àdúrà bàbá mímọ́ Olúwa Ọlọ́run wa a mọ̀ wípé a ti ṣẹ̀ ọ́ a mọ̀ wípé ìjìyà ẹ̀ṣẹ̀ wa òun là ń jẹ nínú ìlú onírètí ẹ̀mí mi máa tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ olúwa dárí ẹ̀ṣẹ̀ wa jì wá ẹ gba àdúrà ní orúkọ jésù olúwa ẹ dáríjì wá ẹ̀mí mímọ́ ẹ dáríjì wá olúwa ẹ bá wa rẹ́ ibi kúrò olúwa ẹ bá wa rẹ́ ikú kúrò olúwa ẹ dárí ẹ̀ṣẹ̀ wa jì wá ẹ̀mí mímọ́ ẹ ṣàánú fún wa olúwa ẹ ṣàánú fún wa ẹ̀mí mímọ́ ẹ dáwọ́ àrùn dúró olúwa ẹ ṣàánú wa olúwa dáríjì wá olúwa dáríjì wá. jésù olúwa wa àmín àrùn ọlọ́run létí ọ̀rọ̀ rẹ̀ táwọn gbòòrò máa ń kà fún wa nínú ìwé orin dáfídì dáfídì orí kẹ orí karùn-ún-dín-ní ogójì ẹsẹ̀ kínní ó wí pé olúwa gbógun ti àwọn tó ń gbógun ti mí fi ìjà fún àwọn tó ń bá mi jà di àṣà ohun àpáta mú kó o sì dìde fún ìrànlọ́wọ́ mi ó tún ní kó fa ọkọ̀ yọ bí èèyàn bá ṣe fa ọkọ̀ yọ ẹ máa ń gé orí aláṣejù a ó sọ fọlọ́n olúwa dà èdè àwọn ọ̀tá rú hmm. jẹ́ kí wọ́n máa kọjú ìjà síra wọn. Hmm tí wọ́n bá ti fa ọkọ̀ yọ báyìí kí wọ́n máa gúnra wọn ni kí wọ́n kọjú ìjà dára wọn kí wọ́n máa bára wọn jà káwọn olè ráyè ṣètì wa àdúrà. lórúkọjẹ olúwa olúwa gbogbo ọ̀gá ìlú ọyọ́ ẹ̀dẹ̀ wọ́n rú ẹ̀dẹ̀ wọ́n rú ẹ̀dẹ̀ wọ́n rú tí wọ́n kọjú ìjà síra wọn ẹ̀dẹ̀ wọ́n rú ẹ̀dẹ̀ wọ́n rú ẹ̀dẹ̀ wọ́n rú. jésù olúwa wa àmín akọrin. a mọ̀ pé agbára ọlọ́run agbára ọlọ́run ó lànà sórí ìkún owó di Jẹ́ríkò. sọ bẹ́ẹ̀. agbára ọlọ́run kọ́ agbára ọlọ́run kọ́ ó lànà sórí òkun owó di Jẹ́ríkò. agbára ọlọ́run kọ́ ó lànà sórí òkun owó di Jẹ́ríkò. agbára ọlọ́run kọ́ agbára Ọlọ́run kan ó lànà sórí òkun ó wòdì Jẹ́ríkò. ìyá mi mo rò wípé ẹ̀rù jẹ̀jẹ̀ sì lè rí fún wa pé òun yóò ràn wá lọ́wọ́ mi. bẹ́ẹ̀ ni ó ṣèlérí fún mi kódà gan-an mo ní ìmọ̀lára rẹ̀ ó sì dá mi lójú. kó má jẹ́ pé omi ti padà tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu ṣé èṣe wípé ẹ̀rù jẹ̀jẹ̀ ti padà dà wá ẹ̀rù jẹjẹ ń ṣerú èèyàn bẹ́ẹ̀. ẹ wò ẹ wò ẹ wò ẹ wò. ní òru èmi ẹlẹ́kọ̀ọ́ ọ̀run gbọ́dọ̀ polówó ní ìlú báyégún bíṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan ì pẹ́ṣẹ́. ọ̀tá gbalé erin gbalé ọ̀nà gbá kẹ̀kẹ́ mọ̀yẹ̀ ajá fún Ọ̀rúnmìlà ó lóun fẹ́ jẹku wọ́n ní ó má jẹku ó nítorí kíni wọ́n nítorí àwọn ọmọ adẹ́rin ń bẹ lọ́nà ọmọ eku náà ń pa. ọ̀tá gbalé irin gbalé ọ̀nà gba kẹ̀kẹ́ mọ̀yẹ̀ adé fún Ọ̀rúnmìlà tó lóun ó dẹja wọ́n ní ó mọ̀ dẹja ó ní nítorí kíni wọ́n ní nítorí àwọn ọmọ adẹ́gẹ̀rẹ́ ń bẹ lódò ọmọ ìjà ni wọ́n pa. ọ̀tá gbalé irin gbalé ọ̀nà gba kẹ̀kẹ́ mọ̀yẹ̀ ó dé fún Ọ̀rúnmìlà ó lóun ó diwin wọ́n ní ó diwin ó nítorí kíni wọ́n nítorí orí èèfọ́ ìwọ èmi ní í ṣe ọ́ sọ fẹ́ baṣẹ́ jẹ́ ni ọ̀fọ̀ ò tí ì parí. Ah. Ah. Ah. Ah. Ìwọ. kọ̀la tó bá tún kọ̀la yóò tún kọ̀la ah ah ìwọ ah èmi nìkan kọ́ ní kú ah ah àjọ lọ ni. Ah, ah, ṣàlàyé ọ̀rọ̀ ìdáríjì ó ṣàlàyé yẹn fún mi dáadáa. ó jọ mọ́ ọ̀rọ̀ tí èmi àti yín sọ níjó ni ṣé rí àti dáríjì yẹn ò le ọkàn ni ṣé yín tó bá ti ní Jésù nǹkan ẹ̀yọ̀ kan tó máa wá sọ́kàn ẹ̀ ni pé ṣé adúrú ẹ̀ṣẹ̀ tí ẹ̀yin ti ṣẹ̀ sẹ́yìn yìí bó ni Jésù ṣe dáríjì yín olùdáríjì ni olúwa tó bá fi lè mú olúwa dáríjì wa ah ẹ̀gbọ́n mi ti dé ràdébọ ah. ah. ah, ẹ káàbọ̀ ah ẹ káàbọ̀ ẹ kúlé wọn wà níbi tẹ́ lọ báyìí. kódà àdúpẹ́ lọ́wọ́ lọ. Eh, bó wà ní oyèlámi àti aya rẹ̀ àti olóyè ọ̀tún. wọ́n mà ní oyèlámi n ló pa jésẹ́bìlì sí ah. kó náà tó wá dépò náà wá pokùnso a sì ní ọ̀tún ọ̀tún padà fìlúlẹ̀ lẹ́yìn tó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ gbogbo ará ìlú ni o wá padà wá fìlúlẹ̀ pé tọ̀ Fágbèmí Fálànà ń kọ́. bàbá mi wà àmọ́ ara wọn ti ń yá ẹsẹ̀ wọn tí ìbọn bà kò lè jẹ́ kán rìn dáadáa fálọhùn gan sì wà ní ọ̀sẹ̀ tó kọjá wá kí wa. Hmm. <laughs> Ah! ọ̀rọ̀ àwọn alálẹ̀ àwọn aládé ìṣá ọ̀rọ̀ délé tán àwọn alálẹ̀ wọn fẹsẹ̀ fẹ́ wọn dojú tì wọ́n. àbí. ogun délé tán àwọn alálẹ̀ wọn sì sá lọ. ẹ ṣe rí orí ọ̀fẹ́ ni bàbá mi rí gbà orí ọ̀fẹ́ ni bí ìbá ń ṣe torí ọ̀fẹ́ ogun yìí ò lóun ò mẹ́mí wọn lọ àmọ́ ẹ mo dúpẹ́ pé ọ̀sẹ̀ tó kọjá yìí bàbá mi gba jésù. ọ̀sẹ̀ tó kọjá. àdúpẹ́ àdúpẹ́. bàbá mi ti gba jésù. fálànà padà gba jésù. ògo ni f'Olúwa ògo ni f'Olúwa ọ̀rọ̀ májèlé àti kábíyèsí àná ńkọ́. ayọ̀ ni mm-hmm. ayọ̀ ni. Wow, thank you very much. Praise the Lord. we have come to the end of Kembeson, and that's the grand end, which means that we should not expect season uh, 11. No. So God has helped us to produce 10 seasons of this movie from 2019. We have been on this journey. And uh, by the grace of God, this is the end. So don't, don't say send us to God and say, I ah, don't worry, God will give you more. No. We have received the impression from the Holy Spirit that this is the end of the movie. Now we have, by the grace of God, over 22 hours of the entire movie of Kembe Sono. It has been a very long journey. It has been an adventurous movie. It has been a challenging one. If you check the first season, you will see how young I, Joshua and I were when we started the journey, how very young we were. Now to this old one, now people haven't seen and even getting fatter on the screen. We give all glory to God. Thank you for watching. Thank you for everything. But this video is made to give you a very good news is that even though Kembe Sono is ending at season 10 and here now, I want to tell you of a new soap opera that is going to start Kembe in the city. Yeah, Kembe in the city is going to be a very, very adventurous story of how this village came to the city to win souls for God. So Gbadebo and Benro from the village and some villagers, Kembe and Co, will be coming to the city of Lagos to continue the work of the gospel. How would that be? You know, they've not seen city before, they've not been in the city before. How would they cope seeing new things in the city, roads, being in houses? It's going to be a very funny uh, series. It's going to be a very entertaining series. It's going to be uh, uh, inspiring at the same time. It's going to be inspiring how God can use villagers, how God can come into the, use his, his power in illiterate people to bring his power even at the midst of literates. It's going to be a very good series, and we call it Kembe's Son in the City. And it's going to start showing from the 11th of January next year. 11th of January is my birthday. Yeah, so we'll be using that day to mark it. That is going to be on Wednesday. No, on Thursday, 11th of January, I think it's Thursday. After that 11th of January, subsequent week is going to be every Wednesday. So Kembe, Kembe in the city will be showing on about TV Yoruba every Wednesdays. But the first episode will show my birthday. That's on Thursday, January 11th on this same channel. I want you to continue to watch Ken Besson in the city as God will bless you in Jesus. Number two, on this channel, you expect to see other movies like Lalu is going to be showing next week of Friday on this channel and so many other movies by the grace of God. Number three is that if God is laying it in your hand to support, for the good works that he has used us to do in Kembesonu. Please, we are open to receive whatever God is sending you to us. The movie took a lot from us. God is faithful. God has been blessing us, but we are, you know, sometimes we also need to speak. Yeah, so you've been enjoying the series. The series has blessed you so much and you feel, yes, these people deserve to be blessed. You know, to him that, that water shall be watered also himself. These people deserve to be blessed. Let's just support them with something that we have to, to encourage them in what they are doing. You can use the account details on your, on your screen or the one in the beginning of the film to show your support to us. Thank you very much. And the keeper also will be starting from January also, but it's going to be every Sunday in January for the keeper, every Wednesday in January for Kembe Sono in the city. If you have any questions or suggestions for us, you can use connect to femiadibili at gmail.com. I think we need to celebrate the end of Kembesono. Yeah. Yes. It's not been easy, 2019 till now. Kembesono. Mm. <sighs> Thank you. Happy Christmas in advance. ọkọ̀ pọ̀ o láyé mi wọn ò débi. ẹ̀yà adẹ́kọ̀ adẹ́kọ̀. béèyàn bá fẹ́ sùn báwọn ibi yóò sùn sí ibi ilẹ̀ sùn ah! ibi náà dùn sùn. nígbà wo náà sọ ọjọ́ tó wálé ibi náà dùn sùn. táìlì tó mọ yàn béèyàn bá táìlì ṣe táìlì mi. táìlì ìlú mọ́tò kọ́ mọ́tò. kí ló ṣẹlẹ̀? orí kù yìí ewúlé ẹ ta sọ́ọ̀lẹ̀ ni. Ah. aṣọ yóò mọ dọ̀tí kílẹ̀ gbé yìí. rọ́ọ̀gì rọ́ọ̀gì ẹ díá. èèyàn náà tún lè dá dẹnu báwọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bá ṣe gbé ẹyẹ ṣe. torí báwọn fọ ọmọ yín o. bí mi tẹ̀ sí ń bọ̀ wá sí èkó mm, ẹ̀gbọ́n mm. tó wà lọ́kàn mi kí n sì ní owó kan kí n sì ra gbogbo èkó yìí. bẹ́ẹ̀ ni wọ́n yẹ̀ sọ́ra gbogbo èkó gbogbo èdèrè ọkàn ni ó mọ̀ sí where is my money. ìtẹ́ sọ náà ni owó ìrèjú ọ̀hún gan ni owó yẹn wà. mo ń yá pé owó à wà. kí ló ṣe ẹ̀sìn láti ìgbà tó owó yẹn ti wọlé mi ò fojú mi rí owó yẹn bàbá. àdìbòdò àdìbòdò àdìbòdò. boys, whether dead or alive, bring back my money. And those boys, I want to see them. Hey, You know, if you change your mind eh, nípa ọ̀rọ̀ owó I give you seven days kó dá woman, mi padà. It the magic kingdom. kí ló tún fẹ́ kí ló tún fẹ́ ṣe ó ti dà tó bí nínú Jésù kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe ó ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe mi ò bọ̀rì ṣàmọ́ o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe mo ti gba ṣẹ́gun nínú Jésù kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe àti borí rẹ àti ṣẹ́gun fún mi àti dá mi láre àti san gbèsè mi o kí ló tún fẹ́ san kí ló tún fẹ́ ṣe mo ti dáwọ́ nínú òkùnkùn o kí ló tún fẹ́ san kí ló tún fẹ́ ṣe Jésù ti kú fún mi o tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe ó ti gbé ikú mi ní ìṣẹ́gun kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe Jésù sọ pé ó ti parí kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe ó ti ní ìtúsílẹ̀ o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe àti borí àti ṣẹ́gun fún mi àti dá mi láre àti san gbèsè mi o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe ìmọ̀lẹ̀ ti sọ́nà mi o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe ẹ̀jẹ̀ má jẹ̀mú tuntun ti gbà mí o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe jésù ti ta mí lólobó kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe ó ta mí lólobó iye mi sọ kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe àti borí rẹ àti ṣẹ́gun fún mi àti dá mi láre a ti san gbèsè mi o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe mo ti dàtún bí nínú Jésù kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe mo ti jáwọ́ nínú òkùnkùn o kí ló tún fẹ́ sọ kí ló fẹ́ ṣe ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ti gbà mí o kí ló fẹ́ sọ kí ló fẹ́ ṣe Jésù ti sọ pé ó ti parí kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe àti borí rẹ àti ṣẹ́gun fún mi àti dá mi láre àti sọ gbèsè mi o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe ọ̀ọ́kì ó ti tán ó ti tán kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe kí ló tún fẹ́ sọ kí tún fẹ́ ṣe.